الله أكبر بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أدقني ní ọ̀dọ̀ ọba mi Allah akí ọlọ́run ọba Allah agbétítóbi fún ọba lè wí lè ṣe ọba ara èyí tí ń fojoojúmọ́ dára tó wù fẹ́ni tó wù tẹ́nìkan ò lè pè lẹ́jọ́ rẹ̀ a mọ̀ kí ọ o nínú àwọn ara tó dá fún wa òun ni kò ṣẹ́ wa kò títí dásìkò yìí ọpẹ́ ni fún ọlọ́run wá ṣẹ́ wa kò lórí ẹ̀sìn má ṣẹ́ wa kò fẹ́ sìn tọrọ àlékún kẹ́ àlékún rẹ̀ fún anábíwá Muhammad sallallahu alayhi wa ọlọ́run kó bá wa ṣe ìkẹ́ ànábì kó bá wa ṣe ìdẹ́ rẹ̀ kó bá wa ṣàánú ànábì púpọ̀ àlùbáríkà tó pọ̀ ọlọ́run kó bá wa ṣe fànábì àtàwọn ará ilé àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni tí wọ́n fi gìgísẹ̀ tí wọ́n fi lé ti anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìdájọ́ ẹ̀yin bàbá wa ìyá wa nílé akíra wa pé assalamu wa rahmatullahi wa barakatuh àlàáfíà ọlọ́run àánú ọlọ́run ìbùkún ọlọ́run orí ajẹmọ́tàn tí ó bá rí ọ̀pọ̀ kó máa bá ẹnì kọ̀ọ̀kan wá gbé ó má fi wá lẹ̀ gbà kan gbogbo ìtọ́lọ́run ti ṣe fún wa ní ìdùnnú ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o gbogbo ìtókù tá à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kọlọ́run má jẹ́ kọlọ́run dákun kọ má jẹ́ àpòfo ká má pàdánù rẹ̀ ṣe é fún wa ọlọ́run kó fi dùn wá nú àtọrọ lọ́dọ̀ ọlọ́run ọba fún àwọn ẹni tí wọ́n jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ yìí àwọn ẹni tọ́lọ́run fi ṣe sábàbí rẹ̀ àwọn bàbá wa alhaji sef dean àríkọ́ṣe súpà ọlọ́nkọ́ bá wa foríjì bàbá wa náà kọ́lọ́nkọ́ bá wa kẹ́ kọ́lọ́nkọ́ wa gẹ̀ wọ́n àwọn ọmọ wọn tí wọ́n wá ń ṣe onígbọ̀wọ́ ètò yìí ọmọ wọn bàbá wa Abdulrazak àti bàbá wa Alhaji Musa ọlọ́run ọba aláàánú kó bá wa pẹ̀lú wọn ọlọ́run kó bá wa dúró tì wọn ọlọ́run má fi wọ́n lẹ̀ gbà kan ọlọ́run má dojú tì yín o iléeṣẹ́ yìí kọ́ má parẹ́ láéláé ọlá ìpín méjì ọba mi ọgbà akínúṣírí fún wa àwọn ẹni tí wọ́n ń ṣètò kíkiní fi ń lọ dáadáa bàbá wa Dr. Abdulrahim Shitu Sani ọlọ́run kó bá wa ṣàlékún àlùbáríkà kó bá wa ṣàlékún ìdùnnú ọlọ́run ọba o àwọn bàbá wa àléfà nílé Dr. Abdulhamid Shitu Sani ọlọ́run kó bá wa dúró tì wọ́n kó má fi wọ́n lẹ̀ atọ́rọ́ fún gbogbo ìmámù pátápátá atọ́rọ́ fún gbogbo àwọn àáfàá pátápátá ọlọ́run má fi ẹnìkan wa lẹ̀ láti ìlú àyàṣẹ wádèlú kútọnudé parakúdé dúbò títí kárí gbogbo àgbáyé a kí yín o ẹ kú iṣẹ́ àdínì ọlọ́run ọba o kọ pẹ̀lú wa nídìí iṣẹ́ náà ọlọ́run má pò wọn má wá iṣẹ́ níjọ́ táwọn èèyàn ó máa gbẹ san ọlọ́run má jẹ́ káwa ó pa san ọlá àìpé méjì ọba náà lónìí a wa sọ̀rọ̀ nípa fọdùlù lè islah bẹyìn náà nìyàsí ká ṣàtúnṣe láàrin èèyàn méjì tí ìjà ń bẹ láàrin wọn èdè àìyedè ń bẹ láàrin wọn ká ṣàtúnṣe láàrin wọn eré ẹ̀ náà ni a fẹ́ sọ̀rọ̀ sí nítorí ká ṣàtúnṣe láàrin èèyàn méjì iṣẹ́ kan ni tí ó lágbára púpọ̀. ní ẹ̀sìn wa ìsìláàmù ó ṣe wá lójú kòkòrò nípa rẹ̀ ìsìláàmù pa wá láṣẹ nípa rẹ̀ ká ṣàtúnṣe láàrin èèyàn òun ni ẹ̀mí fún àwùjọ táwùjọ ó fi máa wà dáadáa tí ilé ó fi dúró déédéé tí ilé ò ní dahoro tá à ní máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó ní kálukú ò ní máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ àgbájọwọ́ òun là fi ń sọ̀yà ọwọ́ kan oṣù báyìí òkúkú gbẹ́rù lórí ẹnìkan oṣù ò lè dáyé ṣe ènìyàn òun náà láṣọ téèyàn bá kúrò lára rẹ òun ló wà níjọ́ téèyàn bá fi ẹlẹ nǹkan ló fi ẹlẹ o ìsìláàmù ẹ̀sìn ìfẹ́ ni a fẹ́ràn ara wa òun ní jẹ́ Islam kájọ máa ṣe papọ̀ òun ní jẹ́ Islam kájọ fọwọ́sowọ́pọ̀ láàrin àwa mùsùlùmí òun ní jẹ́ Islam o nǹkan tí ń jẹ́ ẹ̀sìn nìyẹn bá a bá lọ wọnú Suratu Nisa àyà ọgọ́rùn-ún kan mẹ́rìnlá ọlọ́run ọba ọba àlekè ọlá sọ fún anábọ̀wá Muhammad أعوذ بالله من الشيطان الرجيم لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إسلاك بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ọlọ́run jẹ́ oyé wa nínú Al-Qur'ani wípé la khayra fi kathirin min najwahum ẹ̀ní rí oore ẹ̀ní ráǹfààní kò ní wúlò fún yín ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́ máa sọ fúnra yín ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́ máa sọ fúnra yín àbọ̀rọ̀ tẹ́ máa sọ láàrin ara yín ẹ̀ní rí oore nínú ẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò sóore nínú ẹ̀ àyàfi ilà màdàmàrà ní sọdakọ́ ti ń ọ̀rọ̀ tẹ́ tá a jọ ń sọ ọ̀rọ̀ àjọsọ láàrin ara wa èyí tó láǹfààní tó wúlò tọ́lọ́wọ́n ọba ń sọ fún wa ní wípé ká máa para wa láṣẹ pé ṣe sàárà olówó tó mà tó lówó lọ́wọ́ tọ́lọ́hùn kẹ láyà àti sọ fún pèsè sàárà nǹkan báyìí ń bẹ ń bí báyìí iṣẹ́ ọlọ́run báyìí ń bẹ ń bí báyìí àwọn kan wà bí ìyà ń jẹ wọn ebi ń pa wọn ẹ fún wọn ló ń jẹ láàpá ẹ̀rá fi kẹ́tì rí mina jẹwa ahun ilá mani amara bi sọdakọ jẹna àwọn màrúfin náà rè sílá kí n bẹ ìlànà inú àwọn yẹn dẹ́tì máa àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn ni ó fa àǹfààní fún yín èyí ni ò ní kó bá yín wájú ọlọ́run nítorí gbogbo ohun tá ayé máyà fíìsù ní kọ́lé ilé alàdá ilé ọ̀tẹ́ ibó atrid inú sọ́rọ́ tó kọ́ ọlọ́run ní gbogbo gbólóhùn tẹ́ máa pè ọ̀kíbu wà bẹ̀rù àti ìdí wà bẹ̀rù wọ́n ti kọ́ sílẹ̀ tẹ́ ìwòjọ́ ìwájú ọlọ́run ọ̀rọ̀ kan ò ní lọ lásán ló bá ń sọ̀rọ̀ tó bá rò pé mo ti sọ ó ti gbé ọkọ̀ gbé ò gbogbo ẹ̀ yóò ọ̀rọ̀ ọjọ́ ẹ̀ dáríkì yánu gbogbo gbólóhùn tó sọ ṣùgbọ́n èyí tí ó wàá jẹ́ dáadáa fún yín tẹ̀ ní ojú ẹ̀ wájú ọlọ́run ìlà mẹ́nà amára ní sọ́dá kan ti èyí tẹ̀ bá pààyàn láṣẹ wípé ṣe sàárà ṣe dáadáa ibẹ̀ ni lẹ́ẹ̀tì máa ráǹfà ní lẹ́ẹ̀tì máa rí oore àwọn máa rúfin àbí lágbájá ṣe dáadáa èyí tó ń ṣe yóò dáa báyìí ló yẹ kó ṣe nígbà tó ṣẹlẹ̀ sọ fún un pé kó ṣe dáadáa aburú ló ṣe ìyẹn ń ṣe aburú lójú ẹ̀ mọ ọ̀nà tó gbà sọ fún Ànábì ni man ra'a minkum munkaran falyughayyiru biyadihi فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان bó bá rí njẹ́ ọ̀dà tẹ́nìkan ń ṣe kọ́ sọ fún pé kò dáa báyìí ló yẹ kó ṣe báyìí ló yẹ kó ṣe àwọn àwọn òfin níta fi ń jẹ́ mùsùlùmí nìyí níta fi ń jèrè ẹ̀sìn òun nìyẹn ká pààyàn láṣẹ wípé ẹ ṣe dáadáa ká kọ ohun tí ọ̀dà fáwọn èèyàn. àwọn ìsìláàfin mẹ́rin nọ́ọ̀sì àbí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ tẹ́ ẹ máa róore ń bẹ̀ tí ó máa fa dáadáa fún yín òun ní kẹ́ ẹ máa ṣe àtúnṣe láàrin oníjà méjì àwọn méjì tí wọ́n yanra wọn ló dì ẹ ṣàtúnṣe láàrin wọn wà á máa ń yan fún alizalika ẹnikẹ́ni ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ṣe ń tá a wí tó pààyàn dáṣẹ tó sọ fún yàn pé ẹ ṣe sàárà ó sọ fún yàn wípé ẹ ṣe dáadáa àbí ó parí ìjà láàrin èèyàn méjì tí wọ́n yanra wọn lódì dédé àyèdè ń bẹ láàrin wọn ó ṣe àtúnṣe láàrin wọn ẹnikẹ́ni tó bá lè ṣe é ìbtìrá amárùdọ̀tìláì kò ṣe é nítorí pé kí n gbèjà olówó kó lè rántí mi àbí èèyàn mi ni kó lè kó lè mọ̀ wípé mo fẹ́ràn òun ọmọ mi ni ẹ̀gbọ́n mi ni ó ṣe tẹ́rọ amárùdọ̀tìláì ó ṣe lẹ́ni tó fi ń wá ìyọ́nú tọ́lọ́hùn ó ṣe nítorí tọ́lọ́hùn èèyàn máa ń parí ìjà láàrin èèyàn méjì torí tọ́lọ́hùn. ẹ̀rí fàṣọ́fà ọlọ́run ló ní kò ní gbé iṣẹ́ tó ṣe yìí kò ní gbé lẹ́yìn ìgbà tó róore lára ọ̀rọ̀ tó sọ tó fi parí ìjà láàrin èèyàn méjì ọlọ́run ní fàṣọ́fà ní òde ìgbé ajẹ́rà ní azima ajẹ́rà azima ẹ̀san èyí tó fi tóbi jù fàṣọ́fà ní òde àti paálé ṣèkalẹ̀ fún un ètí ń bẹ́ẹ̀lẹ̀ fún tí ó gbà ẹ̀san tó fi ń tóbi jù ẹ̀rí pálọ̀hún ọ̀sán ẹ̀san náà nígbà tọ́lọ́hún ọba ọba àlékè ọlábálẹ̀kùn kankan tóbi ẹ̀rí wípé kíní ẹ̀ ó ti tóbi kọjá àlà ẹ̀san tó tóbi ń bẹ fẹ́nitọ̀ tí kò ṣeé fẹnu sọ ìmáàmù tọ́bárí kọ́lọ́hún kó bá wa kẹ́ ẹ̀ ó sọ fún wa wípé gbólóhùn how islahin bẹ́yìnà nẹ́ẹ̀sì èyí tọ́lọ́hùn sọ fún wa ni wípé islah bẹ́yìnà ni mo tàbí àyè lẹ́yìn ní awílé mo tàkà kò parí ìjà láàrin àwọn méjì tí wọ́n fẹ́ ọ̀rọ̀ wọn ò yéra wọn mo lẹ́yìn kò sí ọ̀rọ̀ wọn ò yéra wọn èdè òyédè ń bẹ láàrin wọn àwínímúta àsìmẹ́yìn àdéhìyàn méjì tí wọ́n ń jà tí wọ́n dojú jọ ìjà kọra wọn tí wọ́n ń jà àwọn méjèèjì wọn ò jọra wọn o àwọn èèyàn wà nísìn nítorí pé èdè ẹni ti bí òye ẹni tọ̀ òun ní ń fa wàhálà àwọn èèyàn wà nísìn tó jẹ́ pé àwọn dojú jọ ìjà kọra wọn ni wọ́n ń bára wọn jà àwọn méjèèjì wá ṣàtúnṣe láàrin wọn bímá àbá Allahu al-islah bainahum pẹ̀lú tí ọlọ́run ọba ṣe ní ẹ̀tọ́ pé ká fi ṣe àtúnṣe láàrin èèyàn má fi tí ọ̀dà fi ṣe àtúnṣe láàrin èèyàn àwọn èèyàn ń jà má lọ ra sọdàbí olóhùn fi parí ìjà à ó tún dákun ni o àwọn èèyàn ń jà wá lọ ra díà sáàrin wọn pé ọyá ẹ bu ẹbo ẹbo ọtí lẹ ẹ ká fi parí ìjà ọ parí ìjà o ìṣekúṣe ló ń ṣe ntí ọ̀dà ló ń ṣe ntí mẹtúmẹ àbáhà wọ àwọn ntó tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ pé ká fi parí ìjà ní kó fi parí ìjà o ní yataraja ila ma fihi al-ulfa wa ijtima' káwọn méjèèjì kí wọ́n lè padà jọ máa bára wọn ṣe kí ohun wọn ó lè ṣọ̀kan ọ̀rọ̀ wọn ó lè ṣọ̀kan. alama azinallahu amaradihi lórí tí ọlọ́run fàṣẹ tó sì pa wá láṣẹ pé ká ṣe ni o èèyàn méjì tí ń jà ó gbọ́dọ̀ wo kí ni ń fàjà ó gbọ́dọ̀ mọ ń fàjà lọ́wọ́ àmọ́ ọ̀nà wo lọ́wọ́ àgbà tó fi parí ìjà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó fún wa nírò nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹni tí ń parí ìjà láàrin èèyàn méjì ọlọ́run ti sọ wípé fàṣàǹfà ló ti àjìrán àzúìmà anábì ní yúkútàbù láwọn àjìrán àzúìmà ńlá ni wọ́n kọ̀kalẹ̀ fún un bá ṣe tó orí ṣe wọ́n kọ ẹ̀san ńlá kalẹ̀ fún ẹ. nínú hadisi tí imam ahmed ó gbà wá nínú masnadẹ hadisi abi darda kọ́lọ̀ kó bá wa yọ ọ́ sí. ó ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì sọ wípé alá ukhbirukum bí afdala min darajati salati was-siyami was-sadaqati ẹ jẹ́ fún yín ẹ jẹ́ kí n sọ fún yín nípa nǹkan kan tẹ́ ẹ ṣe iṣẹ́ yìí tẹ́ ẹ ṣe yóò fún yín ní ipò ju kákírun lọ wọ́n wàá sọ wípé òun ṣiṣẹ́ yìí ò kírun ó ti gbé ẹ e kọjá ipò òun ò rárá òun gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ nítorí ẹni tó jẹ́ mùsùlùmí òun ni ó rí ipò yìí ẹni tí ò sì kírun kì í ṣe mùsùlùmí ànábì wa ń sọ fún wa wípé bí ìrun bá gbé ẹ dé ipò kan tó ti wà ní ipò kan iṣẹ́ yìí yóò gbé ẹ kọjá ipò ìrun yóò gbé ẹ kọjá ipò àwẹ̀ yóò wá gbé ẹ kọjá ipò sàárà ẹ wo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ìrun kíkí àwẹ̀ gbígbà sàárà àti ṣíṣe àwọn iṣẹ́ ńláńlá mẹ́ta gbòógì tí ìsìláàmù ọ sọ fún wa wípé béèyàn bá ṣe ipò ẹ̀gà jù subhanallah tí kò wá sẹ́nìkan èyí tí ó tún wá ṣe nǹkan kan tí ipò rẹ̀ yóò tún wá tayọ àwọn ẹni tó bá ṣiṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ṣùgbọ́n ọlọ́run fi ń yé wa wípé dáràjà tí ń bẹ fẹ́ ní bá parí ìjà láàrin èèyàn méjì ó ju èrò lọ ó ju àwẹ̀ lọ ojú sàárà ṣiṣẹ́ lọ. ọlùbẹ̀lẹ̀ ara sọ́lá láì wọ́n ní bẹ́ẹ̀ ni sọ fún wa òṣìṣẹ́ ọlọ́run anábì dẹ́ni tí ipò rẹ̀ ju àwẹ̀ lọ tó ju ìrun lọ tó sì ju sàárà lọ ìsìlá kò sá tèlè bẹ́ẹ̀ kárí pé láàrin èèyàn méjì káwá tó ṣe. fàìnà fàsáàdà zátìlì dẹ́yìn híyà ní háàdì nítorí láàrin èèyàn méjì bá bàjẹ́ ìmọ̀ ń pa nǹkan rẹ̀ ìparun ni láàrin èèyàn méjì ò bá dáa ìmọ̀ ń pa nǹkan jẹ́ nínú rìwáyà mi ànábì nílá àkóòlù tàhálẹ́kù ṣàrà wà láàkín tàhálẹ́kù dínà ìmọ̀ ń pa ẹ̀sìn rẹ̀ àárín èèyàn méjì tí kò dáa ìmọ̀ ń pa ẹ̀sìn rẹ ìmọ̀ ń jẹ́ kẹ́sì ọ̀pá rẹ ẹ wá rí wípé gbogbo tí ọlọ́run ọba ọba àlékè ọlá ó rán wa ní ìbáàdà wípé ká máa ṣe gbogbo rẹ̀ pátápátá ìtumọ̀ tó mú dání ni wípé ẹ̀jọ̀ ṣọ́ra yín pọ̀ ẹ̀jọ̀ ṣọ̀kan ìtumọ̀ tí gbogbo ẹ̀ mú dání nìyí bá a bá wo ìrun kíkí ẹ para yín pọ̀ ẹ jọ ṣọ̀kan nígbà tí èèyàn bá ń kírun lọ ànábì tí ó ka fátíà kò níhùn tó bá ń ka fátíà lọ bó bá jẹ́ ìwọ nìkan oṣù ló bá wà ń dúró ló bá ń kírun ó ní iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ làá máa sìn ọ̀dọ̀ rẹ làá máa wá àtìlẹ́yìn sí ìwọ nìkan oṣù ló wà ń dúró tó wá sọ pé àwa àwa àwa gbogbo àdúrà tó ń ṣe èdínà sèrátọ̀ mùsùlùmí ó ní wá ṣe torí pé ìwọ́n nìkan ṣọ́lọ́wọ́ àdúrà ó wá ní ìyá kan ààbòbò láyé èyí ni wípé ẹ̀sìn ìsìláàmù ní tó jẹ́ kókó tó jẹ́ gbòógì nínú tí ìsìláàmù ń tọrọ lọ́dọ̀ wa tá a fi lè jèrè ẹ̀sìn náà òun ní kẹnu wa kó ṣọ̀kan bó ṣe lè wù kó rí bó ṣe ní yòówù kó lè máa ṣẹlẹ̀ ẹnìkan ò lè ṣe o àfẹnitọ́lọ́wọ́n ọba bá kẹ́ ẹnitọ́lọ́ ẹni tó bá ní sùúrù pẹ̀lú ìṣọ̀kan wa ní tá à ń pè ní òhúwàtìlẹ̀ Islam ìjọmọ̀ ọ̀yá ẹ̀sìn ni ó fi máa bẹ̀ẹ́ ìjọpọ̀ yẹ ẹ̀sìn ọlọ́run ọba sọ fún wa ní Suratul Hujurat a'udhu billahi minash shaitanir rajim innamal mu'minuna ikhwatun faslihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun innamal mu'minuna ikhwatun dájúdájú al-mu'minuna àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ ìhíwà tó ìjọmọ ìyá wọn ló ṣe wọn lólùgbàgbọ́ òdodo ìpara wọn pọ̀ wọn òun ló ṣe wọn lólùgbàgbọ́ òdodo tí wọ́n bá yà lọ́tọ̀ọ̀tọ̀ ìgbàgbọ́ ti ń dínkù ìgbàgbọ́ ò pé má innamal mu'minuna ikhwatun gbogbo ẹni bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo tó bọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹ rí i wípé wọn ó máa sora wọn pọ̀ wọn ó máa jọjọ mọ ọyá fásilẹ òhòòbẹ ìlà àwọn ikùn wàtàkùn lọ àbá ẹtún àárín ara yín ṣe ibi tó bá kù díẹ̀ sí ẹtún bẹ̀ ṣe má dákẹ́ sórí ẹ bó bá ṣẹlẹ̀ tó o bá nímọ̀ nípa rẹ̀ tó o bá mọ̀ pé òun ò ní rojọ́ wájú ọlọ́run tún bẹ̀ ṣe wàtàkùn lọ àbá ẹ bẹ̀rù ẹ má bẹ̀rù owó ẹ bẹ̀rù ọlọ́run ẹ má bẹ̀rù òpò bẹ́ẹ̀ bá fẹ́ tún àárín èèyàn méjì ṣe ẹ má bẹ̀rù owó ẹ má bẹ̀rù òpò ẹ má bẹ̀rù pé alágbájá ni ń fẹ́ bàjẹ́ lọ́dọ̀ rẹ̀ kó wá lọ bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run látọ̀ àtàlẹ́ màá lókè fí màá sí àtàlẹ́ fáàlì má wò pé lágbájá ni wọ́tàkùn lọ́ra ẹ bẹ̀rù ọlọ́run ọba làlàkùn tó ẹ̀hánú ẹ̀rà àánú ọlọ́run bẹ́ẹ̀ bá wá bẹ̀rù ọlọ́run ẹrù ìdínú ọlọ́run ọlọ́run má jẹ́ àfọwọ́ ara wa fífa dínú ọlọ́run ọba já lè ṣe ọba àti bọ̀ yìí ọlọ́run kó fẹ́ nìkan kan wá ṣe kó jẹ́ ká lè ṣe ẹ̀sìn náà bọ́lọ́run ṣe ń fẹ́ kábà lè jèrè káwọn ọmọ wa ó lè jèrè àṣesílẹ̀ làbọ̀ wá bá o nígbà bá ṣe làwọn ọmọ wa ó jẹ o ọlọ́run jẹ́ àríyànlẹ̀ ṣe ọlá ìpè méjì ọlọ́run ọlá sọ́hà àdàkàdà ọmọ ọdí hàmdì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 lọ́dọ̀ ọlọ́run a kí ọlọ́run ọba púpọ̀ ọlọ́run a máa kí ọ o ìwọ náà lọ́ba tó tó kí ìwọ náà lọ́ba tó tó yìn ó wù wọ́n ló dá wa sílé ayé ó wà dá wa sílé ayé nítorí nǹkan kan ó dá wa sílé ayé nítorí ká lè sìn òun ni gbogbo ìtókù tá à ń kó kiri wàhálà tá à ń kó kiri wàhálà lásán ni ìdààmú lásán ni ó sì ti kọ́ fún wa ká tó wáyé ọlọ́run má jẹ́ aṣẹ̀sìn o má jẹ́ afẹ́sìn ṣẹ̀sìn má jẹ́ afẹ́sìn ṣẹ̀sìn ọlá ìpín méjì rẹ̀ jogún ẹ̀sìn fún wa kó o sì jogún rẹ̀ fáwọn ọmọ wa ọlá ìpín méjì rẹ̀ má wà ṣe ayé ní akubara hamina wàlá mabulaga ilmina ntí ó wà lóòkàn aya wájú ntí ń dùn wájú kó wá jáyé ọlọ́run má ṣe é bẹ́ẹ̀ fún wa wọ́n wá jẹ́ wípé ibi tá a ríran mọ́ òun láyé ọ̀run bẹ́ẹ̀nbẹ́ ilé ayé lọ́jà ọ̀run nílé ẹ̀yin ọmọ ìyá mi nílé a máa kíra wa o. ọ̀rọ̀ wa tá à ń bá bọ̀ nípa ká ṣàtúnṣe láàrin oníjà méjì láàrin àwọn ẹni kéde wọn ò léra wọn méjì ọlá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oore tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bó ṣe jẹ́ pàtàkì bó ṣe jẹ́ dandan gbà fún mùsùlùmí tó bá hàn sí wípé irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá a bá lè parí ìjà àì dákun o ìsìláàmù kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ tí a fi gbé ìgbésí rọ̀rùn láyé inú rẹ̀ ni ká ṣàtúnṣe láàrin àwọn oníjà méjì ìmáàmù Buhari àti Muslim wọ́n gbà wá fún wa nù hadisi Abi Huraira ọlọ́run kọ́ bá wa yọ́nú sí Abi Huraira tó sọ fún wa wípé kullu sulami minan nasi alayhi sadaqa gbogbo oríkèríkè ara yín èyí tí ń bẹ lára yín lẹ́jẹ̀ gbèsè rẹ̀ lójoojúmọ́ tẹ́ gbọ́dọ̀ máa ṣe èyí díndín díẹ̀ nínú ọgọ́rùn-ún mẹ́rin ta ló alágbára àti lè máa ṣe sàárà ọgọ́rùn-ún mẹ́ta ó lé lójúmọ́ ọgọ́rùn-ún mẹ́ta ó lé tó máa ṣe lójoojúmọ́ kó o tó lè san gbèsè oríkèéríkè ara tọ́lọ́run dá sí ẹ lára ànábì ní ọ̀rọ̀ ọ̀yàn a máa ṣe ànábì ní kúlẹ̀ yawmin tatlu fihi shams gbogbo ojoojúmọ́ kọ̀ọ̀kan tí òun yọnú rẹ̀ tàdílù bainal isnaini sadaqa tó ń ṣe déédéé láàrin èèyàn méjì tó ṣàbòsí láàrin èèyàn méjì sàrà ní fọwọ́ kọ̀ọ̀pọ̀ kò ṣe sàrà ó ń ṣe déédéé láàrin èèyàn méjì sàrà ní wàtò ìnù rọ́júlá aládàbàtìhì ó wà ń ran èèyàn lọ́wọ́ lórí dábàá rẹ̀ kẹ̀kẹ́ ló gbé ni mọ́tò ẹ̀ ló bàjẹ́ ni nǹkan ògùn ẹ̀ kan lọ́bàjẹ́ abọ́ ràn án lọ́wọ́ ọba ó gbé e sórí ẹ̀ fata aminu aleha aota fawulawo aleha mata awo ó bá gbé ẹrù rẹ̀ sórí kẹ̀kẹ́ yìí àbí o gbẹ́rù ẹ̀ sórí mọ́tò ẹ̀ fún o ṣí fún lọ́wọ́lé àṣé gbogbo ẹni tí ń ṣílẹ̀kùn mọ́tò fún yàn téèyàn fi ń wọlé kọ́lẹ̀ ní yẹpẹrẹ wọn kì í ṣe ibọ̀ yìí sì fẹ́ni tí ń wọ mọ́tò àṣé ọ̀rọ̀ àdẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam òun ni wọ́n mú ṣe ẹni tí ń ṣílẹ̀kùn mọ́tò fún ẹ tó ń wọlé o mọ̀ wípé wọ́n ti kọ sàárà fún lórí bó ṣílẹ̀kùn fún ẹ èèyàn mélòó ni wọ́n ti wá sí fún èèyàn ní sí fún wọ ìwọ ò sílẹ̀kùn fẹ́nìkan rí kọ́ wọ mọ́tò tó bá sílẹ̀kùn kọ́ àgbẹ̀ ká ah, ẹ̀wọ̀n lágbájá òun ní tó sílẹ̀kùn máa ń tàwa tọ́ àlèlá ìrọ̀fà bó bá yẹ pẹ̀rẹ̀ ara rẹ fọ́lọ́ ọlọ́run ó gbé ọ̀gá ẹni tí ò tí ì tó nǹkan àwọn ni wọ́n máa ń wú kì í kí wọ́n lè wí pé wọ́n tó nǹkan ẹni tó ti tó nǹkan kò dìgbà tó bá sọ ọ́ náà káwọn èèyàn tó rí ààyè nǹkan ni anábùwà Muhammad ní bó bá ran èèyàn lọ́wọ́ lórí dábàá rẹ̀ nǹkan ogun rẹ̀ ó gbé e sórí ẹ̀ ó wá gbẹ́rù ẹ̀ sórí ẹ̀ fún wọn kọ sàárà fún ọ wẹ̀lìkẹ́lìmẹ́tò tọ́yìíbẹ́tò sọ́dàpọ̀ gbólóhùn dáadáa gbólóhùn tó dáa ọ̀rọ̀ dáadáa téèyàn bá sọ jáde lẹ́nu sàárà ni o wọ́n sọ ohun tí ọ̀dà o ẹlòmíì láyà yóò sọ fún wọn pé mi sọ̀rọ̀ burúkú fún a ọmọ pò kí èèyàn ní sọ̀rọ̀ burúkú má sọ̀rọ̀ tí ọ̀dà o má sọ ohun tí ọ̀dà nítorí tó o bá sọ ohun tí ọ̀dà yóò di nǹkan burúkú má ọ lára bó o bá wá sọ̀rọ̀ dáadáa ànábì ní sọ́dà sàárà mo kọ̀ fún ọ pé o ṣe sàárà ọ̀rọ̀ ọ̀yọ́ dọ́là lápò wọ́n sì kọ́ fún pò ṣe sàárà wa kullu khutuwatin tamshiha ila salati sadaqa gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan èyí téèyàn ó mọ̀ gbé lọ sí mọ́sálásí sàárà ni o gbìyànjú o máa rin ìṣẹ̀lẹ̀ mọ́sálásí tó bọ́ jojoojúmọ́ náà lẹ́ẹ̀mọ̀ gbé kẹ̀kẹ́ lẹ́ẹ̀mọ̀ gbé mọ́tò máa rin ìṣẹ̀lọ kí àwọn iṣan ara rẹ tó ti kájọ rí tẹ́lẹ̀ kí wọ́n lè nà padà sípò ẹ̀rí pọ́ba ni àmà ó fẹ́ràn wọ́n pọ̀ ẹlòmíì iṣẹ́ ti kájọ kó tó dìde dúró báyìí yóò lọ lẹ́ẹ̀mẹ́ta kó tó dìde dúró mọ́ rinṣẹ́ tó o bá ń rinṣẹ́ ó rí bí gbogbo iṣan ara rẹ bí wọ́n ṣe máa nà dáadáa àwọn egungun ara rẹ gbogbo rẹ yóò máa ṣiṣẹ́ dáadáa yàtọ̀ sí yẹn mo tó máa kọ́ gbogbo gbèsè subhanallah gbogbo gbèsè kọ̀ọ̀kan tó máa gbé báyìí kò ṣe sára ẹ wá wọ ẹni tí ilé ẹ jìnnà díẹ̀ ẹ wo sàárà tí wọ́n kọ fún lánàá èyí tí wọ́n kọ fún lábọ̀ wọ́n tò mí tò lè àzà àmì tọ̀rí kí sọ́dà kọ̀ ànábì ní kéèyàn orí ti yóò ṣe jàǹbá fún yàn èyí ó jàǹbá èèyàn orí lójú ọ̀nà ó wá gbé e kúrò òun ó kọ wípé sàárà ni fún ọ ní tí ọ̀dà orí lójú ọ̀nà wa gbé e kó wọn kọ pé sàárà ni ẹ wá wọ ẹni tí gbé nǹkan burúkú sójú ọ̀nà ẹni tí ń gbé ìgbó tí ń lọ dà sójú ọ̀nà ẹni tí ń gbé tọ̀ tí ń lọ dà sójú ọ̀nà ẹni tí ń gbé gbọ̀nsẹ̀ tí ń lọ dà sójú ọ̀nà mo pàtó rí kò tí ń tiẹ̀ kó sínú ẹ̀kọ́ ìsìlámù wípé kéèyàn máa gbé nǹkan burúkú kọ́ máa lọ dà sọ́nà àgbogbo èyí tí ànábì ń sọ yìí ó dídí ọ̀rọ̀ kan ní lọ́tọ̀ òdìdí wáàsí kan ní lọ́tọ̀ bó bá gbé nǹkan burúkú kò lọ́nà wọn kò sàárà fún ọ tí ó ṣe ni ní ṣùtà kódà bó bá jẹ́ àfọ́kù bíríkì tó mọ̀ pé tí nǹkan bá kọjá lórí ẹ̀ kẹ̀kẹ́ lè ṣubú lẹ́yìn bá gbẹ́sẹ̀ sórí ẹ̀ ó ti lè ṣe níjàmbá kò gbé e kúrò lójú ọ̀nà wọ́n kò sàárà fún ọ. ìtumọ̀ táàdì lẹ́yìn àlè sinẹ́yìn ìtànàbì sọ pé ó ṣe déédéé láàrin èèyàn méjì òun ni wípé tó sílẹ̀kù lẹ́yìn àlè sinẹ́yìn ni ó ṣàtúnṣe láàrin èèyàn méjì. àtúnṣe bẹ́yìn àlè kọ̀ọ̀bá بين الأقارب بين الجيران بين الأزواج بين الأمات àtúnṣe láàrin àwọn ìjọ ìjọ kan síjọ kejì ẹbí kan sẹ́bí kejì láàrin àwọn ará àdúgbò ó rí wípé wọ́n ń jà jáde lọ́tún àárín wọn ṣe má wò wọ́n níran bẹ́ẹ̀ ọkọ àti aya ìjà ń bẹ láàrin àwọn méjèèjì tún bẹ̀ ṣe má fi wọ́n lẹ̀kọ́ lọ bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n ń já ọ̀gá iléeṣẹ́ dandan gbọ̀dé kó tún àárín wọn ṣe pé wọ́n kó kọ ọ̀rọ̀ fún wọn àwọn òṣìṣẹ́ ẹ̀ ni tún àárín wọn ṣe àwọn ẹni tó wà lábẹ́ àṣẹ yín kódà títí kan àwọn bàbá àwọn bàbá yín gbọ̀nà ìtẹríba ọ̀nà àbọ̀wọ̀ ló fi tàtúnṣe láàrin àwọn bàbá bó ṣe jọmọ tó ẹ̀rí ṣàtúnṣe láàrin àwọn ọmọ rẹ nínú ilé àwọn ọmọ ẹ jà wọ́n wò pé torí pọ̀ fẹ́ràn kan ju kan lọ kò má lè sọ òdodo ọ̀rọ̀ fún ẹni tó fẹ́ràn tún àárín wọn ṣe gbọ́dọ̀ wọ́n pé hmm, ẹ̀sà máa jà ẹ̀sà máa jà òun kọ́ ni nǹkan náà ẹni tó bá jẹ̀bi ẹfẹ̀ díẹ̀ hàn kẹ̀sì dáre fẹ́ni tó láre kẹwàá parí ẹ̀ fún ọ pé kẹ́ ẹ má wàá jà ti bó ṣe láre tó àìsàn fi gbowó bì kan ládàá la fi máa ń gbà lọ́dọ̀ ọlọ́run gbogbo àárẹ̀ tá a bá ní òun fi gba ládàá lọ́dọ̀ ọlọ́run ìwọ náà tó jẹ̀bi bó o bá gbà pọ̀ jẹ̀bi ìwọ náà tó fi gba ládàá lọ́dọ̀ ọlọ́run kò síbi kan tá a gbà yẹn lọ. gbogbo àwọn kinní wọ̀nyí ìsìláàmù pa wá láṣẹ pé ká máa ṣe é ó ṣeé ṣe kó jọ̀rọ̀ owó ló wà láàrin wọn àbọ̀rọ̀ pé kó tẹ́kátẹ̀ wá sọ wípé ẹnìkan sàṣẹ́nìkan bá a ṣe máa wí lọ́dọ̀ wa ó sàṣẹ́ ó wá ikú mi á ṣàtúnṣe láàrin wọn náà ni ẹ̀tọ́ bẹ́ẹ̀ ṣe bó ṣe lè wò kó burú tó ẹ̀tọ́ bẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ ni wọ́n sọ fúnra wọn ni ìṣe kan ni wọ́n ṣe fúnra wọn ni gbìyànjú kó tún bẹ́ẹ̀ ṣe wá sí bí ó ṣe wá le tó bí ó ṣe wá lágbára tó tá ní a ibi tọ́rọ̀ yìí dé nísìn àtúndè tó àárín wọn ṣe mọ́ kò sí. ọlọ́run ní innamal mu'minuna ikhwatun fasilihu bayna àwáyékun wattaqwa la'allakum turhamun gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọmọ ìyá kan ìgbàgbọ́ yín fi máa lékún ẹ máa ṣàtúnṣe láàrin ara yín kẹ́ ẹ sì bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run kẹ́ ẹ ṣòdodo bó bá jẹ́ tọkọtaya ọlọ́run ọba ọba àlekè ọlá ó fi yé wa nù Suratul Nisa'i àyà ọgọ́rùn-ún kan àti méjì dín ní ọgbọ̀n. A'udhu billahi minash shaitanir rajim. وإن مراد حافت بالها نشوزنا وإرادا فلا جناح عليهما أن يصلحا فلا جناح عليهما أن يصلحا بينهما الصلحا والصدق خير اللهم إن مراد bí حافت من بالها نشوزا èdè àìyedè wá láàrin òun àtọkọ rẹ̀ ó wá di wípé wọn ò kọra wọn náà ni àwọn èèrà àdán àbí ọkọ kẹ̀yìn sí ọkọ ò gbọ́ tiẹ̀ mọ́ ọkọ ò gbà tiẹ̀ mọ́. فلا جناح عليهما يصلحا بينهما صلحا kì í ṣẹ̀ṣẹ̀ kò burú kí tán yín kó dìde àbúrò ọkọ kó dìde ẹ̀gbọ́n ọkọ kẹ́ ẹ dìde kẹ́ ẹ ṣàtúnṣe láàrin àwọn méjèèjì bàbá ọkọ ìyá ọkọ kí wọ́n dìde kí wọ́n ṣàtúnṣe láàrin wọn in tó dáa ni wàsánlọ́kọ̀ ọ̀hẹ́ ọlọ́run ní kẹ́ ẹ ṣàtúnṣe ni ṣàyẹ̀wò ní fi ń dáa fún yín jù kẹ́ ẹ tún bẹ̀ ṣe òun ní ń dáa fún yín jù má wà ní kọ̀rọ̀ kó o máa dábẹ̀rù tó máa sọ pé ìyàwó náà pàápàá ò fẹ́ gbọ́ràn ni ìwọ náà ti gbọ́ dáadáa ebi torí ìwọ náà ò gbọ́ dáadáa ló ṣe wálé ẹ tún bẹ̀ ṣe wọ́n bá jẹ́ pé wọ́n tún bẹ̀ ṣe gbogbo àwọn ètò wà nínú ilé ẹ rí i pé gbogbo wọn wọ́n rí nìkan jòkó ẹ dákun ẹ á tún bẹ̀ ṣe wọ́n sọ lẹ́kọ̀ọ́ ọkàn ẹ̀ ká tún bẹ̀ ṣe òun ní fi ń dáa fún wa jù láàfin rí sìn ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni àpèjúwe dáadáa àpèjúwe tó dáa àwòkọ́ṣe rere òun lànábì wa Muhammad jẹ́ fún wa nínú gbogbo nǹkan nínú ọ̀rọ̀ Buhari èyí tó ń gbà wá ní wípé ànábì ní àwọn ahlù Kúbà àwọn ará Kúbà wọ́n ń jà láàrin ara kò bá tí mọ́sálásí ànábì wà àwọn àwọn ará abẹ wọ́n ń jà láàrin ara wọn wọ́n jà débi wípé wọ́n sọ̀kò fúnra wọn òkò wọ́n sọ fúnra wọn èrò lọ bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé àwọn ará Kúbà wọ́n jà òjíṣẹ́ Ọlọ́run wọ́n máa ń jà o anábì wani ní ilé àbúbínà wọ́n ń jà kò ní mi ráyè o lẹ́ẹ̀kan náà lànàbì ní ọ̀yá ẹ wá mú mi lọ ọ̀dọ̀ wọn ẹ wá mú mi débẹ̀ nùsùlẹ́kù bẹ́ẹ̀ náà ń kálọ̀ ṣàtúnṣe láàrin wọn anábì sì lọ bẹ̀ lóòótọ́ anábì sì parí ìjà láàrin wọn ìjà sì parí láàrin àwọn alùpùpù báyìí tí wọn ò tún jà mọ́ tí wọn ò tún sọ̀kò fúnra wọn mọ́ iye làwọn kọ́ ṣe eré béèyàn bá gbọ́ ọ lẹ́ẹ̀kan náà má dúró sórí ẹ̀ ìdè lẹ́ẹ̀kan náà kọ́ lọ parí ìjà. Buhari àti Muslim nínú hadisi ìyá wa Aisha radiyallahu anha ọlọ́nkọ́ bá wa yọ́nú sí ìyá wa ni ìyá dáadáa ìyá wa mọ̀ nílé. ó ní mo gbọ́ ó sọ fún wa pé sẹ́mìà Rasulullahi sallallahu alayhi wa sallam sawta qutumin bil babi ariyata aswatahuma wọ́n làgbẹ́pọ̀ wa Muhammad ó gbọ́ ohun ọjà láàrin àwọn èèyàn méjì tí wọ́n gbó wọn kígbe sókè àwọn méjèèjì wọ́n ń jà wà ìzà àdúnmá yẹ̀stáwọ̀dẹ̀ ẹ̀dẹ̀ áhà wọ́n yẹ̀stáfíkúhù fi ṣe ẹnìkan nú wọn lọ ń tẹríba ń pe gbólóhùn ẹ̀lẹ̀ gbólóhùn ìsáfúnni gbólóhùn tẹríba ń pè é fẹ́nìkejì tọrọ gbólóhùn àánú dákun ṣàánú má ṣe bẹ́ẹ̀ ànábì gbọ́ bẹ́ẹ̀ nídìí nǹkan kan tó wà láàrin wọn ẹnìkejì òun sọ wípé wàláhìláàfà ẹnìkejì sọ wípé mo fọlọ́n bò yìí níṣe ó tì í nígbà ó tì nígbà fàháràjà eléyìí máa Rasulullahi sallallahu alayhi wa sallam anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó wá jáde sí àwọn méjèèjì anábì jáde sí àwọn méjèèjì faqala anábì wá béèrè pé ayinẹ ni mo tà á di alàndáyì láyé fún abẹ́mọ̀ àbò tálẹ́ni tí ń búra pé mi ló ní ṣe dáadáa tá ló nù yí tí ń búra pé òun kò ní í ṣe dáadáa ṣe wà láàyè òun ò ní ṣe òun ò ní ṣe dáadáa fàkọ́ọ̀dà ẹni tó sọ pé ana ya Rasulullah èmi ni òṣìṣẹ́ ọlọ́ anábì ní ẹ ìwọ ni wà á yìí ṣe ahabbu min zalik kí lọ́lọ́run fẹ́ràn tó pé kò ṣe dáadáa ọ̀yá dídé kò lọ dáadáa tó kọ̀ kó o fẹ́ ṣe náà dídé kò ṣe ẹ̀rọ eh, anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábì àwòkọ́ṣe rẹ̀ níbi ká parí ìjà láàrin àwọn ẹni tí wọn ò gbéde ara wọn wọn ò ara wọn. nínú hadith Buhari ati Muslim lẹ́ẹ̀kan fi kun hadith káàbọ̀ bónú Malik ọlọ́nkọ́ bá wa yọ́nu sí káàbọ̀ ọmọ Malik ó ní anahu takọ́dọ́bù abi hadradin daynan lahu alayhi fi adi rasulillahi sallallahu alayhi wa sallam fil masjid bàbá tí a pè ní múnà abi hadradin bàbá yìí ọ̀rọ̀ gbèsè kan ṣẹlẹ̀ sí pẹ̀lú onígbèsè rẹ̀ lásìkò ànábì wa Muhammad tó ní gbèsè wá bá nínú masalasi fàtàfà aswatuhuma ẹni tó jẹ gbèsè àtẹni tí wọn jẹ gbèsè sí wọn kígbe mọ́ra wọn nínú masalasi hatta sami'a Rasulullah sallallahu alaihi wasallam wa huwa fi baiti títí ànábì gbọ́ ohùn wọn tánàbì sì bẹnu lé rẹ̀ fahāja ilayhima Rasulullah sallallahu alaihi wasallam anábọ̀wá Muhammad kí àtọ̀dà kò máa lọ́ba kó wá jáde lọ bá àwọn méjèèjì hátà kẹsàfà sísífà kùjìrátìhì wà náà dà káàbù Malik anábì sí ìdó yàrá rẹ̀ ó sì báyìí tí ó fi pe káàbù ọmọ Malik ó ní yẹ káàbù qala labbayka ya Rasulullah ó pè ó ní ìwọ káàbù wá ó wá sọ fún pé àṣà àràbíyádì andá ìṣọ́tura mi ń kọ́ọ̀lá káàbù قد فعلت يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم قم فاقدي ó wá sọ fún anabi pé anabi wá sọ fún pé ìdá kan pín gbèsè tó jẹ pín sí méjì san ìdá kan nú ẹ̀ kó kù dá kan ẹ̀ ránàbí sọ́dọ̀tà àdéhùn sọ́dọ̀ kí ìjà ó lè fi parí ẹ̀ tó jẹ́ gbèsè kọ̀sá fún pé má san gbèsè ó ní hmm, san ìdajì fún nínú gbèsè tó jẹ sí ìdá kan tó kù àwọn àṣà tó bá yà ọlọ́wọ́n báwo báwa ṣe kẹfà náà Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé ànábì àtàwọn sàhábà ànábì ó wá jẹ́ kí a jẹ́ ẹni tí ó kọ́ ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ìṣe rẹ̀ ǹjẹ́ èyí tó dáa fún mùsùlùmí bàbá wa Ibnul Qayyim ó sọ fún wa wípé àtúnṣe èyí tó dáa láàrin àwa mùsùlùmí òun lèyí tá a fi ń wá ìyọ́nú Ọlọ́run láàrin oníjà méjì ìyẹn ló fi pé jù ìyẹn ló yẹ ẹni tó sì fẹ́ parí ìjà kó jẹ́ ẹni tó nímọ̀ o nípa kí ló ṣẹlẹ̀ kó sì ṣe déédéé kó má ṣàbòsí kó sì mọ̀ nípa báwọn èèyàn méjì bá jà tí wọ́n bá ń rojọ́ báyìí ta lẹni tó lè máa sòótọ́ ta lẹni tó lè máa purọ́ kó nímọ̀ nípa rẹ̀ kó sì mọ tó tọ́ kó ṣe àníyàn pé mo fẹ́ ṣe déédéé mo fẹ́ ṣe dáadáa láàrin àwọn oníjà yìí òun ni kó dà nítorí ipò ọlá èyí tí ń bẹ fún ẹni tí ó parí ìjà láàrin ènìyàn méjì ojú ẹni tí ṣe kìí àmúlẹ́rì lọ ojú tẹni tí ń gbàwẹ̀ lọ kọ́lọ́wọ́ bá ní àbá kọ́dá kò kọ́jọ̀wọ́ kọjá rẹ̀ gbogbo àwa tí arúgbó ń bẹ láàrin wa kọ́lọ́kọ́ bá wa parí ẹ̀ kọ́lọ́kọ́ jẹ́ ká gbóhùn ara wa kájọ sọmọ ìyá nínú ẹ̀sìn subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayka subhana rabbika rabbil izzati amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر الله أكبر لا